wọ́n wá bí heroin wọ́n wá wọ́n kó wá sí black communities bàbá wọn báyìí ti mú nígbà tí bàbá wọn mú àwọn ọmọ wọn náà kọ wọn bẹ̀ sí mú òun lẹ fi rí ọ̀pọ̀lọpọ̀ ìran àwọn dúdú lónìí tó jẹ́ pé ẹ rí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn wọ́n mọ̀ọ́mọ̀ sẹ́ǹdì kìíní yẹn sáàrin wọn láti ba orientation wọn jẹ́ ihun tí fúlàní ṣe sí education western region nìyẹn torí wọ́n ti rí wípé bàbá Awólọ́wọ̀ fi ìpìlẹ̀ rere lélẹ̀ ṣùgbọ́n wọ́n wá wọ́n wo àwọn politician wa láàrin àwọn alátẹnujẹ níbo ni mò ń mọ̀rọ̀ lọ ni wípé òun ló sì ń ṣẹlẹ̀ lọ ẹ bá wa lọ́ọ̀fù ètò ẹ lọ́hùn ẹ bá mi ṣí à ẹ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ògo ọmọ rẹ ò ní bọ́ sínú sàárè ògo tiẹ̀ náà ò ní bọ́ sínú sàárè èmi àti ẹ̀yin a máa délé so mi ò mọ̀ bóyá rẹ́ni tó fi síléètì ránṣẹ́ sí mi mò ń wá ẹni tó mọ sílé àwa mélòó la lo síléètì ń bíbáyìí àwa mélòó la lọ síléètì tá a fi kàwé àwa mélòó la lọ síléètì tá a fi kàwé mi ò tí ì rẹ́ nìyẹn kó nawọ́ sókè tó o bá lọ síléètì tó o fi kàwé ní àkókò tí mo ka ìwé síléètì làwa fi bẹ̀rẹ̀ síléètì òun lèmi fi bẹ̀rẹ̀ skul so àwọn fúlàní wa bàjẹ́ gẹ́gẹ́ bí wọ́n bí wọ́n ṣe rán ibi sí àwọn black communities nílùú amẹ́ríkà náà ibẹ̀ yẹn kọ́ mò ń lọ ibi tí mo wá ń bọ̀ gan-an rèé o ibi tí mo wá ń bọ̀ gan-an rèé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá mi uh, engineer Elijah wọ́n ní ó ní I use it in the eighties God bless you sir God bless you sir ah kí n tún fìlà mi ṣe mo ti rí àwọn tó jẹ́ tèmi bíi bàbá yẹn náà ní èmi o ìyẹn mi bàbá Adéwálé Adéìtàn Babátúndé àwọn náà lò ó bámi bámi àgírì àwọn náà ni wọ́n lò ó adéyínká ọ̀gíní ó ní i did uh, engineer elijah ó i used eh, ó i used slate in eighties exactly bàbá mi màmá mi adéjọkẹ́ ajíṣebútù wọ́n ní mo lo síléètì ka ìwé so ní àkókò síléètì yẹn many many people yes yes sir so o oh, ní is on my whatsapp number thank you ẹnìkan ti send ẹ sí whatsapp number mi ẹ ṣe ẹ ṣe ẹ jẹ́ ká sáré wò ẹ ṣe inú ìlú <laughs> mi dùn lọ́pọ̀lọpọ̀ ah god bless you sir mm. ah sílẹ̀tì tẹ́lẹ̀ kọ́ o bàbá <laughs> sílẹ̀tì ìgbàlódé nìyí ah irọ́ sílẹ̀tì ìgbàlódé lẹ ṣe ẹni ṣe rí sílẹ̀tì tí mò ń sọ. So wọ́n kọ a b d a e, f e g b e e g k l m n o ọ p r s t u w y òun náà fi ọkùn ẹ̀ nìyẹn ní dúdú wọ́n wá kọ wọ́n wá fi ọ̀dà funfun kọ́ sí wọ́n wá tún kọ one two three títí lọ dé àwọn àyè kan ṣé àwárí níwájú ẹ̀ níwájú ẹ̀ e, ilẹ̀dú la máa fi ń ṣe àáfi ilẹ̀dú ṣe é ṣọ́ọ̀kì la máa fi ń kọ̀wé sí ńgbà náà lọ́hùn àwọn bàbá mi tán bá mọ nǹkan tí mò ń sọ mi ì lè gbàgbé láyé ṣọ́ọ̀kì la máa fi ń kọ́ kì í ṣe irú síléètì tí brọ́dà mi sẹ́ǹdì sí mi so in the seventies yes sir yes sir so òun la máa ń gbé àwa gbé okùn sí tá a bá ń lọ à a máa ń ṣakọ́ni a máa ṣe báyìí a máa yan ni now ní àkókò tí mò ń sọ yẹn sir ká wá gbé wá sí àkókò yìí àkókò yìí àwọn ọmọ twenty first centuries tó jẹ́ pé nǹkan tó ń lò lélẹ́yìí let me shock you sir nígbà tí mo mú dọ́tà mi tó wá bá mi ní Amẹ́ríkà ń bíbá ní private school tí mo sanwó fún ẹ jẹ́ mọ̀ pé wọ́n ní kọ̀ǹpútà ń bẹ̀ nígbà tí ọmọ yẹn débí ó di dọ́mìn ṣé ẹ mọ dọ́mì àwọn dọ́mì ọmọ yẹn di dọ́mì nítorí pé bó ṣe bẹ̀rẹ̀ skul lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fún ní wọ́n fún ní ipad wọ́n fún ní laptop ọmọ yẹn ẹ̀gbọ́n ẹ̀ ń gbọ́ mi báyìí senior brother ẹ̀gbọ́n ẹ̀ tó wà ní tó ń ṣe IT ló ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ ní kọ̀ǹpútà yẹn níbi tán ba education Nàìjíríà jẹ́dé ni mò ń sọ ibi tí mò ń bọ̀ nìyẹn o tí kì í ṣe ayé síléètì ayé tá a wà kì í ṣe ayé síléètì táwa lọ táwa lọ kàwé Now, what I'm saying in Einstein is this. 21st centuries kí ẹnìkan tó ti ka Buhari ti ka ó ti ka ìwé ó ti kàwé ṣáájú ruwa yìí o Lai Muhammed Tinubu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tán jẹ́ tó wà ní kábínẹ̀tì Buhari lọ́wọ́lọ́wọ́ tán jẹ́ ọmọ kóòtù ojíire àwọn ni mò ń mú ọ̀rọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ ẹ má bínú torí àkókò tí mo fẹ́ lò lónìí ó pọ̀ so òun ló fà á tí mi ò lè mú àwọn fídíò àbí kí sọ pé jẹ́ ká play um, um, orin àtẹ̀mọ́ flag wa ló ń fẹ́ lẹ́yìn yẹn so ẹ má bínú now ẹ bá mi ṣe àìtó mọ́ mi àti dáàdi mi kò ní bàjẹ́ fún yín bàbá mi yẹn ní jọlá yẹmí ayọ̀ ọba mi ó ní i used it when i was in school yes god bless you sir yeah now ohun tí mò ń sọ ni wípé ní ní tabari àwọn ọmọ tán bí ní nǹkan bí ọgbọ̀n ọdún síbi tá a wà yìí wọn ò lè mọ nǹkan tó ń jẹ́ síléètì rárá wọn á kàn rò pé àwa tá à ń sọ̀rọ̀ pé a kàn ń sọ̀sọ̀kúsọ ni kò yé wa báyìí right so ní ayé tí a ṣẹ̀ wá wà yìí táwọn ọmọ wọ̀nyí tó jẹ́ pé nǹkan tó ń lò lélẹ́yìí tó jẹ́ pé nǹkan tó ń lò ni. Kiru, Lai Mohammed Tinubu Buhari Ọ̀ṣínbàjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n wá máa determine kán fẹ́ determine future àwọn ọmọ tó ń jáde pro protest yìí ẹ jẹ́ ká fojú ti síléètì àti ojú ti iPad ẹ jẹ́ ká wá fi wò ó kẹ́nìkan ó wá máa halẹ̀ pé òun máa kó àmì jáde òun ló jẹ́ kí n kọ́kọ́ fi fọ́nrán yẹn síwájú pé òun á kó àmì jáde láti wá halẹ̀ mọ́ òun ọmọ yẹn ní ayé twenty first centuries táwọn ọmọ yẹn sọ wípé àwọn fẹ́ design ayé wọn báyé wọn ṣe máa rí wọ́n làwọn ò gbà kí àwọn irú àwa tá a ti kàwé ní ọjọ́ gbọ́rọ̀ tá a lọ síléètì wọ́n ní àwọn ń lo iPad láti fi kàwé wọ́n ní àwọn fẹ́ design báyé wọ́n ṣe máa rí ẹnìkan wá sọ pé òun á kó àmì jáde now àmọ̀ràn mi lélẹ́yìí o Buhari àti Lai Mohammed àti Tinubu Ọ̀ṣínbàjò ṣàmọ́ pé Buhari etí ń dùn kò gbétí tí a mọ̀ pé etí ẹ̀ ní problem but uh, Ọ̀ṣínbàjò etí ẹ̀ ò ní problem and a dẹ̀ gbọ́ pé law of professor ni Ọ̀ṣínbàjò jẹ́ àbí professor of law or anything ní ayé tá a wà yìí the last solution òun ni army ǹjẹ́ jẹ́ mọ̀ pé tẹ́ ẹ bá kó army jáde àwọn ọmọ wọ̀nyí wọ́n máa wọ́n máa wọ́n máa upgrade ara wọn wọ́n máa lo biological weapon wọ́n á upgrade ara wọn ẹ block àkáǹtì wọn ẹ wo ibi tán gbà yọ sí yín ẹ tí ì rí nǹkan kan èmi gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run mo mú àmọ̀ràn jáde fún Buhari àti kábínẹ̀tì ẹ̀ náà ṣé tí Fúlàní bá tiẹ̀ sọ pé òun fẹ́ jagun báyìí ṣe rò pé ẹ lè win ogun bíi ti sixty seven ni or eh, ninety seven so nǹkan tẹ́mi fẹ́ ká ẹ mọ̀ ni wípé ẹ mọ̀ kàn ẹ mọ̀ kàn kó wàhálà ẹ mọ̀ kó sílẹ̀ àwọn ọmọ yìí àwọn ọmọ tó jáde yìí ohun tí èmi rò pé ó yẹ ká ṣe láì mr onírọ́ ohun tó yẹ kó o sọ báyìí ni wípé kẹ́ ẹ ṣe ìpàdé bálàfíà ṣe máa wà so ìkẹtẹ́mi rò pé ó yẹ kó ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe pé kẹ́nìkan máa fi ámì kó sọ pé òun fẹ́ fi halẹ̀ náà ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ṣé ẹ mọ̀ wípé ìjà táwọn ọmọ yìí ń jà bí wọ́n ti ń ja ìjà àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ náà ń ja ìjà àwọn àwọn pensioners wọ́n ń ja ìjà àwọn army navy uh, eh, officers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ikú tí arótilé kú irú ìjà yẹn làwọn ọmọ wọ̀nyí ń jà. Ja pé ká má rí irú ikú burúkú bẹ́ẹ̀ yẹ mọ́ Tinubu Lai Mohammed àti Ọ̀ṣínbàjò àwọn ọmọ tí yín ò lọ síléètì bíi tiwa kò yẹ yín báyìí ẹ̀gbọ́n ẹ kàn lè jù mí díẹ̀ ni so nǹkan tẹ́mi wá fẹ́ bá yín sọ ni wípé kò ní í dáa kí ẹ̀mí àwọn ọmọ yẹn kankan ti ọwọ́ ẹnìkan nínú yín bọ́ gẹ́gẹ́ bí ọmọ Odùduwà wo bí àwọn èèyàn tó wà ní diaspora tí ẹ bá kó àmì jáde tí ẹ̀mí ọmọ yẹn bá tẹ àwọn àwọn wọ̀nyí ọmọ ibi táwọn ọmọ yín wà o ibi tẹ́ ẹ káwọn ọmọ yín pamọ́ sí wọ́n mọ̀ bẹ́ẹ̀ o mo fẹ́ wọ̀nù yín dáadáa torí pé ẹ máa padà fojú sunkún tiyín náà wọ́n Tinubu lọ kó oúnjẹ fáwọn ọmọ wọ̀nyí wọ́n reject oúnjẹ ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé àwọn ọmọ wọ̀nyí wọ́n ní determination wọ́n mọ̀ nǹkan tá ń ṣe kò sẹ́ni wọ́n làwọn ò lọ́gàá. so wọ́n mọ wọ́n wọ́n ní future wọ́n ní nǹkan tá ń lé wọ́n mọ wọ́n ìwé tí wọ́n ń kà ó yàtọ̀ sáwa tá a fi sílẹ̀ ti kàwé ìwé tó ń kà lórí ayélujára ni. bí wọ́n ṣe ń sọ wípé even go ìgbésí ayé tọ́lọ́pàá ń gbé gan tán wọ sílípáàsì tán wọṣọ tó ti já tán fún ara wọn raṣọ ẹjọ ẹ jẹ́ ká tuta ká ẹjọ ṣé even go mo fẹ́ jẹ́ ká mọ̀ pé kì í ṣe Buhari nìkan kò ń ṣègbà Buhari ní Nàìjíríà kò ń ṣòun ṣé Buhari ló fa gbogbo wàhálà tó wà ńlẹ̀ kò ń ṣòun nìkan gbogbo wa pátápátá la lọ́wọ́ ń bẹ pátápátá òun la lọ́wọ́ ń bẹ but táwọn kan bá sọ pé kán túnṣe ṣé solution ni wípé kẹ́nìkan wá lọ ṣèpàdé tó máa ìpàdé tó máa ba ayé ẹ̀ jẹ́ wípé kán kó àmì jáde a ò tírẹ̀nì àmì láti wá stop protest ohun tá a tírẹ̀nì àmì fún ni wípé kán defend the territories níbi tí wọ́n ti ń kó nǹkan ogun wọlé níbi tí àwọn Boko Haram wà ibẹ̀ ní kẹ́ ẹ kó wọn lọ sí àwọn Boko Haram tẹ́ ẹ mú tẹ́ ẹ dá wọn padà sínú military tẹ́ ẹ ń lọ fún wọn lówó ní kíní mi tí ì rí irú ìjọba burúkú bẹ́ẹ̀ yín ẹgbọ́n ẹrù fáìfẹ́nu ẹ̀ sọ wípé òun lọ ń san owó ó lọ káàkiri lọ ń san owó ó kó owó owó taxpayer ó lọ ń kó fún àwọn terrorists síbẹ̀síbẹ̀ ikú yẹn ò dúró wàhálà yẹn ò dúró àwọn ọmọ ẹ̀ wá jáde wọ́n ní káyé ó dẹrùn káyé má bàjẹ́ ìtọ́dẹ̀ ń béèrè mi rò pé a rí ẹyọ kan bẹ̀ tí ò sí lọ́wọ́ ìjọba láti ṣe ìyẹn pé tó bá jẹ́ pé ìjọba yẹn fẹ́ ṣòótọ́ tó bá fẹ́ ṣòótọ́ nítòótọ́ tó bá jẹ́ pé Lai Mohammed àti Garba Shehu àti kí lorúkọ ọ̀gbẹ́ni ọmọ àlè tó tó tó ń sọ̀rọ̀ fún Buhari kí lorúkọ ẹ̀ ẹnikẹ́ni tó bá rántí orúkọ ẹ̀ kíní kan Fẹ́mi àbí kí lorúkọ ẹ gbọ́ kí lorúkọ ọmọ yẹn náà ẹlẹ́nu jákàjàkà kan báyìí tó ń sọ pé protest pé it's a child play èmi ò rí e, mo kàn ń wò wípé ṣé Buhari ṣì wà láyé ṣá àbí òkú ayé ọmọ ni because ohun gbogbo tí èèyàn nírò ni wípé akúmọ̀ ìpínpà tó fẹ́ dìbò fún twenty fifteen mo lọ sórí rédíò àti tv mo ní ká má dìbò fún torí tí mo rí ò dáa òun náà lélẹ́yìí báyìí nísìn gbogbo àwọn èèyàn ló mú mi búngbà yẹn táwọn fìbọn wára wọn kiri bọ̀ síbẹ̀síbẹ̀ náà káti ẹ̀ wá gbà pé ẹ ti dìbò fún Buhari fine bọ̀ Buhari gan kọ́ òun nìkan kọ́ ló lọ́wọ́ nínú wàhálà yìí now a ní ká wá ká wá jòkóó ká tún ọ̀rọ̀ ìṣà báyìí kàṣá báyìí káwòdì ẹnìkan ẹnìkan wá ń sọ̀rọ̀ játijàti ní ẹnu ọ̀rọ̀ yánmọyànmọ ọ̀rọ̀ tí ò ṣeé gbọ́ ọ̀rọ̀ rádaràda lẹ́nu ẹgbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ẹ ti ẹ̀gbọ́n náà ọjọ́ mélòó ló kù ọjọ́ mélòó ló kù tí Tinubu níláyé ọjọ́ mélòó ló kù lòṣìbàjọ́ níláyé ọjọ́ mélòó ló kù tí Lai Mohammed níláyé ọjọ́ mélòó ló kù ṣé ẹ fẹ́ dòkúta sáyé ni ẹ lè dòkúta sáyé bọ́tẹ́ wọn ọmọ wọ̀nyí wọ́n ní àwọn ń wá ọjọ́ ọ̀la wọn ló ẹ ò lè jẹ ayé ẹ ti jẹ ayé wọn mọ́yé wọ́n ní àwọn ayé àwọn ọmọ wọn àwọn ò fẹ́ kẹ́ jẹ́ mọ́yé mi dẹ̀ rò pé n tó ń béèrè sí pọ̀ jù o mi rò pé nǹkan tó ń béèrè mi rò pé pọ̀ jù o torí pé kó lè dáa fónílé àtàlejò òun làwọn ọmọ wọ̀nyí béèrè fún. so tá a bá wá ń sọ pé káwọn ọmọ yìí gbẹ́nu wọn sọ̀hún pé àwọn kò àmì jáde a jẹ́ pé ibi táwọn ọmọ yìí máa lọ Ọ̀ṣínbàjò torí ìwọ o lo airdrum o lo device etí tiẹ̀ etí Buhari ti di because tí etí Buhari ò bá di sà gọ́fúnà Sanwó-Olú ó lọ bá Buhari ó lọ gbé ìwé ó gbé ìwé lọ bá Buhari Buhari dẹ̀ rẹ́rìn-ín ká ẹ mọ̀ wípé mọ́ nìyẹn ìsídà kan yọ nǹkan kan kúrò lórí ẹ̀ ńgbà tó wà ní UK for months ńgbà yẹn wọ́n ti reprogram ẹ̀ gbogbo èèyàn kàn ń wò wípé ẹ Buhari tinú ẹ ló ń ṣe rárá ọkùnrin yẹn nkankan nkankan ti ṣẹlẹ̀ nkankan ń ṣẹlẹ̀ kì í ṣòun kì í that guy mi mi deny pé bóyá wọ́n clone bóyá wọ́n ṣe o mi ò bá wọn sí nínú fake irọ́ but ohun tí mò ń rí nínú ayé ẹ̀ kò ń ṣòun mọ́ ṣàmọ́ pé tí tí èèyàn bá ní problem nínú ọpọlọ tó bá padà di ọmọdé torí wọn ò lè gbé nǹkan bàǹtàbàǹtà kí ìlú máa dàrú ẹgbọ́n nǹkan tó sọ lọ́jọ́ kan yàtọ̀ sí pé Sanwó-Olú lọ́ba ẹgbọ́n nǹkan tó sọ lọ́jọ́ kan ó wá ń bọ̀ wọ́n ní ah, nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kíní kan kìnì kan kí ló ń ṣẹlẹ̀ ó ní à ah, ó ní tán bá rí IG òun ó ní wọ́n rí pé ó ti rù ó ní ó fi hàn pé ó ń ṣiṣẹ́ <laughs> just like ẹnìkan sọ mi pé mo ti rù pé ó fi hàn pé mo ń ṣiṣẹ́ president ìlú ó tún sọ ọjọ́ kan ó deploy IG of police odindi ìlú ipe kó lọ kó relocate lọ síbì kan ẹni yẹn ò dẹ lọ kò dáhùn at the end of the day bóyá months later Buhari sọ pé òun ò mọ̀ pé kò lọ ṣe nǹkan tí mò ń sọ ti yé wa so mò ń mò ń mò ń mú ká bá lè mọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin yẹn tó sì jẹ́ wípé Lai Muhammed o àti Tinubu fún ara ẹ̀ tó ń lé twenty twenty three tọ́wọ́ ẹ̀ ò dẹ̀ lè tẹ̀ torí mo ti sọ fún ẹ pé ọwọ́ ẹ̀ ò lè tẹ̀ wòlíì lèmi èmi ò ń ṣe pé ntọ́lọ́ bá fi hàn mí màá sọ o kò lè rí o kàn ìjọs nígbà tí mo sọ́kàn wọn ọmọ ẹ̀ tó bẹ̀rẹ̀ mo ní o lè rí tó ẹ àwọn ọmọ yín gan ò tí ì rí dẹ́ẹ̀tì oúnjẹ ẹ tí mo sọ pé ọlọ́run sọ pé o lè débẹ̀ kó o má wéèsì ayé ẹ mo sọ torí wọ́n máa pa ẹ́ but tó bá wá rí bó ṣe rí yìí kí ni ká wá ṣe torí tá a bá ní ká mọ ká mọ play àwọn nǹkan ó kàn mọ̀ mọ́ bàyàn nínú jẹ́ ni ó kàn mọ̀ mọ́ bàyàn nínú jẹ́ ni so náà ẹ jẹ́ kí n fi mọ́ọ̀pù kan hàn wá ẹ jẹ́ kí n fi mọ́ọ̀pù kan hàn wá ẹ bá gbé mọ́ọ̀pù yẹn jáde ibẹ̀ ni gan ni mo ti wá fẹ́ padà sí ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àwa ìránṣẹ́ ọlọ́run kì í ṣe yẹn o mọ́ọ̀pù ni mo sọ o picture lẹ mú wá yẹn o mọ́ọ̀pù mọ́ọ̀pù tẹ gbé jáde ẹ̀yẹn bá mi mú yẹn jáde. ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí àìtó yìí thank you so much ẹ ṣé. <sighs> now ní máàpù tá à ń wò yẹn ẹgbẹ́ mi sẹ́gbẹ́ ní máàpù tá à ń wò yẹn ẹ rí i pé ibìkan ibìkan ní àwọ̀ òféèfé ibìkan sì dín funfun ṣe rí máàpù tó sọ yìí pé sharia territory yẹn constitution Nigeria constitution Nigeria ó ń sọ fún wa wípé orílẹ̀-èdè yìí ìtàpé Nàìjíríà yìí pé àwọn tó wà lókè yẹn wọ́n lè lo òfin òfin Sharia now àwọn tó wá wà ní ibi tó kù yẹn wọn kì í ṣe ṣàríà now constitution Nigeria ó ní nǹkan míì nínú mi tí ì rí ìlú láyé tó worst tó bàjẹ́ ṣe é rí constitution tá à ń lò lọ́wọ́lọ́wọ́ èmi rán iṣẹ́ yìí sí gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ ẹ jẹ́ olóṣèlú ní ìjọba tó wà lóde yìí gbogbo agbára tẹ́ ẹ bá ní ni ká ẹ fi support ká ká mú constitution yẹn ká gbé ká gbé wálẹ̀ báyìí nítorí pé kí ni kò sí bí wọ́n ṣe lè lo constitution yìí ká fi darí ìlú kílùú yẹn ó rójú kó ráàyè. ẹ mọ ìdí orílẹ̀ àti èdè èmi èmi èmi èdè Yorùbá àwọn Ìgbò sọ tiwọn Hausa ń sọ tiẹ̀ Benue wà ń bẹ o now àwọn kan wá kóra jọ wọ́n wá sọ pé we the people wọ́n kọ constitution yẹn fún à nígbà tí ò sí ran mi ń bẹ̀ mi ò pẹ̀lú èèyàn lè decide ìgbésí ayé mi fún mi èmi ni màá decide bó bá wù mí láàárọ̀ mo lè sọ pé kí n máa sùn torí pé èmi mo láyé mi ìdí tá a fi ṣe mí lẹ́nìyàn tí mi ò kì í ṣe ẹranko nìyẹn ẹranko òun la máa ń design báyìí ẹ ṣe máa rí fún bó wẹ́ o lè ká ẹranko lè mú sínú kéèjì kó máa fún lóúnjẹ ńbẹ awọ́ kì í ṣe ẹranko so ẹ̀yin tí ẹ jẹ́ politician Yorùbá tẹ́ wà ní Senate House tẹ́ wà ní House of Assemblies àti tẹ́ ẹ dípò míì mú tó dẹ̀ jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ Tinubu ni eh, orí APC òun ni mò ń rán iṣẹ́ yìí sí ẹ lọ sọ báyìí pé ká gbé constitution nàìjíríà ká gbé wálẹ̀ báyìí tó bá wá wálẹ̀ àwa jòkóó pé báwo bá a ṣe fẹ́ ṣayé wa sí leléyìí ẹnìkan ò lè máa fi àmì halẹ̀ mọ́ wọn mọ́ wọn yẹn káwa tá a wà ń bí ká take it easy pẹ̀lú yín so tó bá dẹ̀ ti dé ibẹ̀ pé àwọn àmì pa ẹnìkankan ní àwọn ọmọ wọn yẹn ẹ máa retí wípé àwọn ọmọ wọn yìí wọn ò ní fi ojú re wo àwọn ọmọ tiyín náà wàhálà ńlá lẹ̀ ń retí ìjìnlẹ̀ ń retí gbogbo tẹ́ ẹ fọwọ́ yín kó jọ ìṣẹ́jú kan báyìí làwọn ọmọ yẹn máa túká ní ìṣojú ẹ̀mí yín ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló máa yarọ kó I am telling you because mo mọ nǹkan tí mò ń sọ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣọ̀rọ̀ mi yé yín nísìnyí ló máa máa pe ikú báyìí ikú ò ní ikú ò wá nípa so ó máa bẹ́tà kẹ́ ẹ pe ara yín jọ ní ìsìn kẹ́ ẹ parapọ̀ ká parapọ̀ báyìí ká sọ wípé nǹkan tá a fẹ́ leléyìí but tẹ́ ẹ bá lọ parapọ̀ mọ́ àwọn tí wọ́n ń lo òfin mìíràn tí wọ́n ń dẹ̀ ní àjẹ́ndà tiwọn àjẹ́ndà tán ti ń bábọ̀ láti jọ́ ìjọ́ ìjọ́ yìí eléyìí ò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn eléyìí ò ní í ṣe pẹ̀lú politics eléyìí ò ní í ṣe pọ̀ pẹ̀lú ọ̀gá nǹkan táwọn ọmọ yìí ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ wá mọ nǹkan tí ó ya ẹ̀mí lẹ́nu ẹ mọ nǹkan tó ya ẹ̀mí lẹ́nu àwọn Yorùbá kankan wọ́n dẹ̀ máa wà nínú àwọn tí wọ́n rán àwọn tọ́ọ̀gì sí protest tán protest lọ́wọ́ wọ́n wá sọ pé ẹ àwọn ọmọ wọ̀nyí o federal government àwọn ọmọ wọ̀nyí wàhálà wọn ti ń pọ̀ ju o ohun tán ń ṣe yìí ó ti ń kó wàhálà sílẹ̀ o nítorí náà ń kọ́ ohun tá a máa ṣe ni wípé àmọ́ Kwami jáde agbára wa ò ká mọ́ wọ́n ti lọ àtáàkì Eh, gọ́vnà ọ̀ṣun state gọ́vnà ọ̀ṣun state jáde ó ní àwọn tó ń protest kọ́ ló attack òun ó ti fún ara ẹ̀ dèsì padà so kẹ́ ẹ má rò wípé ayò tẹ́ ń ta kò lè jẹ́ o ayò tẹ́ ń ta ò lè jẹ́ Tinubu ayò tó ń ta kò lè jẹ́ pé àwọn tó ń pé àwọn tọ́ọ̀gì ẹ because ìwọ ló introduce ìbọn àti tọ́gìsm sí. Si, ètò ìdìbò nàìjíríà ìwọ ni ìwọ ni pioneer ẹ̀ bẹ́ẹ̀ ni sà ó máa bẹ́tà kó o pè wọ́n báyìí pé lọ bá Tinubu sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ bóyá etí ọ̀tún ẹ̀ ló di àbí Buhari bóyá tòsí ẹ̀ ló ń ṣí ẹ lọ bá sọ̀rọ̀ constitution yẹn kó suspend ẹ̀ tó bá suspend constitution yẹn gbogbo protest àwọn ọmọ wọn dẹ̀ máa wálẹ̀ then àwa tún ṣà bí referendum la fẹ́ lọ sí o bí ṣiṣẹ́ṣẹ́ la fẹ́ lọ sí o oníkálukú á mú ìgbésí ayé ẹ̀ á dẹ̀ tutù tó bá jẹ́ pé ẹ fẹ́ jẹ́ kí nàìjíríà pín tí bá fẹ́ jẹ twenty twenty three ẹ ẹ jẹ́ kí constitution kọ́kọ́ wálẹ̀ ná tí constitution bá wálẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lọ kó àmì tẹ́ ẹ sọ pé kìnnìkan kìnnìkan ẹ ẹ̀mí ọ̀hún ọmọ tí yín gan lẹ fi ń wewu because àwọn ọmọ wọ̀nyí wọ́n smart ju gbogbo yín lọ. ẹ wo iye tí wọ́n dá ní four hours amójú ẹ̀rọ mi a gbé píṣọ ọmọ yẹn jáde under four hours ẹ wo iye tí àwọn ọmọ wọ̀nyí dá fún ẹni tí kò lẹ́sẹ̀ láàrin wọn wọ́n dá fún èyí ọkùnrin yẹn wọ́n dẹ̀ tún dá fún èyí obìnrin yẹn fídíò kan wà tó fi hàn wípé ọmọkùnrin kan ní bóyá the same week tó ṣe mọ́rẹ́jì ọlọ́pàá ló sọ ọ́ dáláàbò ara wọ́n gé ẹsẹ̀ ẹ̀ ni. Tinubu ọmọ ẹ fẹ́ bímọ ní covid nineteen ó gbé sá lọ sí London kó ọmọ mẹ kó lọ bímọ. àwọn kan wá kóra wọn jọ ní Àbújá wọ́n wá ń ṣẹnu tọkọtọkọ wọ́n ní covid nineteen yí pé wọn ò gbọ́dọ̀ protest ní Abuja ṣe rí i pé ọmọ àlè lẹ́yìn APC ẹni tó dẹ̀ jó lórí ọmọ àlè yìí ni Bọ́lá Ahmed Tinubu tóun ò bá wá lè fẹnu ẹ̀ sọ̀rọ̀ ẹ wo orú ọmọ ọmọ ọmọ yìí ẹ wo kẹ́ ẹ bá mọ̀ pé àwọn ọmọ wọ̀nyí wọ́n ní focus wọ́n náà wọ́n ò ní leader kì í dẹ̀ ń ṣe torí politics náà ṣe ń ṣe nǹkan tó ń ṣe. Tinubu wá sọ pé kán wá gbóúnjẹ wọ́n reject oúnjẹ ẹ rí wípé tán ṣe reject oúnjẹ oúnjẹ yẹn wọ́n ti reject ẹ títí títí dénú ọkàn wọn ni wọ́n mọ̀ nǹkan tán ń ṣe. so advice mi fún gbogbo ẹ̀yin political officers ní ìjọba APC lọ́wọ́lọ́wọ́ àti ètò òsì níjọba APC àti PDP àti gbogbo yín pátápátá tẹ̀ jẹ́ ọmọ Yorùbá ẹ máa kígbe pé kán gbé constitution Nigeria kan gbé wálẹ̀ àwọn ọmọ wọ̀nyí ara wọn á dẹ̀ wálẹ̀ that is the first thing you, need, you guys need to do tẹ́ ẹ̀ bá ti ṣe yẹn tẹ́ lọ́n kó àmì i'm telling you ṣẹ́ni gbogbo àwọn ọmọ tẹ́ ẹ tọ́ tó wà ní òyìnbó gbogbo wọn lẹ máa fojú sunkún ẹ̀ kì í ṣe pé èpè o ẹ máa fojú sunkún wọn wọ́n máa pa wọ́n biologically àwọn ọmọ wọ̀nyí smart ju gbogbo ègé tẹ̀ ń gé yẹn ègé nineteen eighty seventy táwa fi sílẹ̀ ètìkàwé kò ń ṣe àwọn ọmọ tó ń lo ipad kàwé lẹ̀ ń bá fa yìí Lai Mohammed ìwé tó ka ìwé àtijọ́ ìwé kò ran àwọn ọmọ wọ̀nyí kò ran àwọn ọmọ wọ̀nyí kò ràn wọ́n ó yàtọ̀ pátápátá kò yẹ yín sìn gbogbo eléyìí tẹ́ ń ṣe tẹ́ ń halẹ̀ wọ̀nyí kò ràn wọ́n lẹ́nìkan náà ní olóòmọ̀ sùn ẹni tó ní tíútà òun á sùn ẹni tó ní tíútà yẹn ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ ọdẹ ọdẹ ayé pọ̀ ọpọlọ seventies ló wà lórí wọn wọn ò dẹ̀ ready àti upgrade kò sí nǹkan tẹ́ lè bá ọmọ yẹn fà wọ́n béèrè five hundred thousand àwọn ọmọ yẹn ti raise three point something million lẹ́sẹ̀kẹsẹ̀ four hours four hours gbogbo bọ́dẹ̀ ṣe ń náwó wọn accountability gbogbo ẹ̀ ló jáde wọ́n tẹ̀ tún sọ pé six million kan tún kù pé wọ́n máa fi san pension. Woo! olórí burúkú ènìyàn ẹni tí ò ní jèrè ọmọ ẹ̀ tó máa fa àìsàn lògbà ni kò ní support àwọn ọmọ wọ̀nyí tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá wàá kú sáyé bí ẹni tí ò ní kú torí pé tá a bá ní ká ẹ kú ikú máa bòyín láṣìírí ẹ máa tọ̀ bára ẹ máa yàgbẹ́ bára bíi Babangida tẹ́ ẹ bá support wọn tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ kankan tẹ́ ẹ fẹ́ fi àtàkàn ọmọ wọ̀nyí kò yé yín mo sọ yẹ mo dúró ń bẹ̀ yẹ ọmọ ìwèrè kan ọmọ àlè fúlàní kan bá mi gbé fídíò yẹn jáde torí ó ń sọ pé tó bá jẹ́ pé ó bá jẹ́ pé Ọbásanjọ́ ni ó yẹ kó bá sanjọ́ kó jáde kó reply mọ́ òun òsínwìn onírùngbọ̀n bí irùngbọ̀n òbúkọ yìí a ti wo biography ẹ̀ ní ìgbà tó wà gẹ́gẹ́ bí ọlọ́pàá ní ayé Abacha iṣẹ́ ibi tó ṣe this stupid man ẹ gbé jáde this very stupid man iṣẹ́ ibi tó ṣe eh, this eh, ọkùnrin wèrè. SARS has succeeded or the police have accepted or the president has succumbed to them so let's go the next line of action is IGP uh, eh, Fenika Ede is saying the president must go a democratically elected president you dare not try it can you try this nonsense during Obasanjo time I blame Buhari for taking things lightly with this. There are certain things that should be I handle with iron Please, fist. Pause. He said something. Can you try this under during the Obasanjo time? You are stupid and you are silly. You are a bastard. Nígbà tí ọkùnrin this stupid man nígbà tó wà gẹ́gẹ́ bí ipò tó wà gẹ́gẹ́ bí ipò ọlọ́pàá tó wà nígbà tiẹ̀ iṣẹ́ ibi tó ṣe gbogbo profile ẹ̀ àti tú àti rí àwọn tó nìkan pa òun ló ń ṣiṣẹ́ fàbáṣà ń gbà yẹn tó ń pa àwọn èèyàn kiri this very stupid man tó ń sọ̀rọ̀ yìí let me tell you this Ọbásanjọ́ o gbúdọ̀ reply mọ́ ni torí ọmọ Yorùbá Ọbásanjọ́ ni Ọbásanjọ́ ọmọ Yorùbá ni o ò lè mọ insult yẹ pé ṣé wọ́n lè try ilé níjọ́ rìn Ọbásanjọ́ so wàá sọ pé ká kó àmì jáde nítorí pé àwọn ọmọ yẹn ń béèrè ẹ̀tọ́ wọn kò dẹ̀ ní yẹ kò ní yẹ ó máa yàgbẹ́ bárakú ni torí pé tá a bá ní kó o kú o ò ní ní pay gbogbo ohun tí o fi owó nàìjíríà owó south west gbogbo àwọn ọmọ ẹ tó fi tọ́ gbogbo àwọn ọmọ ẹ ló máa ṣẹ̀sín ìwọ bastard yìí ṣé nǹkan tó yẹ kó sọ lélẹ́yìí àníkógun má bẹ́ sílẹ̀ nílùú àwọn ọmọ yìí béèrè n tó tọ́ tó máa tọ́ sí gbogbo ènìyàn ìwọ wá ń gbé ẹnu sókè continue the video ó dẹ̀ ní ṣoríire. Uh, eh, Vladimir Putin he say necessary, uh, uh, uh, uh, you should take necessary process to deal with irregular, uh, irregularities, not due process. There are certain times due process doesn't work, but necessary process. So in whichever way that will, your country will be in peace, handle it. If the police fails to do what it's supposed to do, bring the military. If it fails, we, the patriotic citizen, will go against the miscreant. will face them let there be uh, pause, pause, pause all this nonsense. Who, who is who is who is patriotic uh, citizen? Are you guys patriotic? Can you can you hear that? Can you hear that nonsense, non-entity? This see see, Mr. Onirugbo, this is digital age. This is not an analog age. Kò yẹ wàá kàn rí wípé o déédéé smith sniff kìíní kan sọ́pọ̀ lọ́ọ́ ẹ̀ wàá kàn bẹ̀ sí ṣá pépà irú orí burúkú wo leléyìí ara tá à ń sọ nìyẹn nígbà tí ẹ̀yin èèyàn gan tẹ́ bá tó ń bá irú àwọn ilé ìtàn kapamọ́rẹ́sìsì ẹ wò ní Southwest. west nísìnyí wọ́n ní táwọn ọmọ wa ò bá score like hundred and hundred and thirty hundred and fifty pé wọn ò ní wọ school àwọn ilé ìbò wọn score bóyá ten bóyá fifty náà pé ní local government tí wọ́n ń gbà tí mo visit ibẹ̀ ọ̀nà tó ń lọ́wọ́ bẹ̀ wọ́n lọ ń pín owó ní gbogbo local government tó ń pín sí northern side wọn yẹn wọn ò síjẹ́ tó ń ṣe nothing kò sí revenue kankan tó ti northern side wa àwọn ọmọ wọn ní òkè ẹ jẹ́ ká tún ṣàkáṣù ṣe àwọn sọ pé ká ẹ mọ̀ jẹ nínú kinní wọn ẹ wá ń gbé ẹ wá wá jókòó torí pé o ti ní device wo digital digital device tí wọ́n ṣe yẹ tí wọ́n ṣe tó gbé tira tó fi ń fídíò yẹ ṣé o mọ̀ pé wọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ wo fóònù tó wà lọ́wọ́ mi bó ṣe wà ó ní security kan tó wà lórí ẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní everywhere náà rí ọ̀dẹ̀ kàn sọ̀rọ̀ ayé seventies ló pé ni ayé seventies ló pé ni ó jókòó síbẹ̀ yẹn ó sọ̀rọ̀ bí. would be able to achieve our goal? let's uh, pause it now. má pause yẹ orí ẹ fọ́ ẹgbẹ́wèrè ẹ lọ inú ẹ̀ tí ń bí mi ó máa yàgbẹ́ kú ìgbẹ́ ló máa ìgbẹ́ kú kò yẹ wàá dẹ̀ ṣàìsàn kú ni. now let me come to this uh, um, ẹ bá mi fídíò ọ̀gbẹ́ni yẹn eléyìí yeah no no no no no that one let me see show it to me mo fẹ́ fi fídíò kan wá ibi tí uh, man man can man, man can speak the man can speak yeah that one take it out òun ni mo fẹ́ fi òun ni mo fẹ́ fi ó rà pé ibẹ̀ ni màá ti dúró torí màá ṣe wàá lọ sórí àwọn ìránṣẹ́ ọlọ́run àwa ìránṣẹ́ ọlọ́run dẹ̀ẹ́n àwọn èèyàn lè àwọn bíi méjì mélòó lè pè wọlé torí mo ní pẹ́ kó lórí ètò listen to me from the spokesperson of the Nigerian Senate. If you think because I'm a youth, I cannot talk to you, then I'll go back. I'm the, this, this. I'm the spokesperson of Nigerian Senate. If you think because I look younger, I cannot talk, then I'll go back. I have the authority of the Nigerian Senate to speak for you. Nobody is listening to you. Nobody is listening to you. Wait for the public ṣe rí n tó ń bí mi nú this bastard yìí mi mọ orúkọ ẹ̀ pé ó tiẹ̀ lọ dé fìlà bíi fìlà Yorùbá yẹn ó tiẹ̀ ń bí mi nú láyé ọ̀tọ̀ you are a spokesperson of the senate kí kí ló kàn wá pẹ̀lú yẹn owó tí àwọn senators ń gbà ẹ̀yin èèyàn ó ju gbogbo owó tí president gbogbo àgbáyé kò sí owó tó ó ju president Trump wọ́n gbowó ju president Trump lọ ìwọ ni ìwọ ni spokesperson fún àwọn senator kí ló àwọn ọmọ yẹn àwọn see these children are smarter kò sí kò sí nǹkan tẹ́ lè ibo lẹ fẹ́ gbà wọlé kẹ́ẹ̀tọ́ ègé wo lẹ fẹ́ gé ègé seventies aláwọn ọmọ wọ̀nyí ti ń gé ègé twenty twenty one lọ́wọ́ ìwọ ń gbé ègé eighties wá ò ń gbé ègé sílẹ̀tì wá àwọn ọmọ wọ̀nyí gé wọ́n gbé ègé apple who is this guy go lójú wèrè ẹ jẹ́ ká gbọ́n tó sọ. So. Don't waste your energy. You are bringing microphone, please. Who are you? Who are you? Who are you? Ṣé ẹ máa gbọ́ àwọn ẹ̀? Who are you? Who are you? Who are you? Who are you? Who are you? Who are you? Who are you? Ṣé gbọ́? Who are you? Who are you? Who are you? Who wọn mọ anything wọn kọ̀ rò pé bóyá ṣé Fẹ́mi Adésínà ló sọ pé ṣáàjì play okòó náà máa fi pààyàn gbẹ̀yìn I'm telling you Fẹ́mi Adésínà ibikíbi tó bá wà lọ́sùn lọ́sùn oorun kejì tí ọmọlúwàbí ń sùn kó o rorí ẹ ṣe rí ẹ jẹ́ kí gbogbo yín kẹ́ ẹ support àwọn ọmọ wọ̀nyí báyìí ẹ sus ẹni kan suspend the Nigerian constitution tẹ́ ẹ bá wá wàhálà because let me tell you this let me tell you this guys let me tell you this gbogbo ẹ̀yin platform pátápátá ẹ bẹ̀ sí kọ lẹ́tà báyìí ẹ máa kọ́ sí gbogbo àwọn um, foreign embassies gbogbo kan suspend gbogbo àwọn politician Yorùbá pátá kó físà wọn àti ẹbí wọn tó wà nílùú òyìnbó kán dìpọ́ọ̀tì wọn kí gbogbo wa lọ fèsì ẹ̀ kákúkú dìpọ́ọ̀tì gbogbo wa gan sí nàìjíríà ká máa kọ́ àtẹ̀mí kákúkú lọ sọ́hún kákúkú lọ bára fa wàhálà yẹn because all this ege tí àwọn eléyìí ń gé tọ́sán pé wọ́n fẹ́ kọ́ àmì ìṣe gbá kan kòkó bàbá aṣáṣun wọn is just nonsense tọrọ bá rẹni bá wọn sọ̀rọ̀ èmi dẹ̀ rò wípé ọmọ wọn àwọn ọmọ àwọn politicians wọn wọ́n kàwé náà wọ́n lo digital age ó yẹ kán pe bàbá wọn but nítorí pé wọ́n jẹ nínú rotty system àwọn ò ní fẹ́ bá wọn sòótọ́ ọ̀rọ̀ ìkànkan nu wọ́n dẹ̀ ń jáde o wọ́n bá wọn sòótọ́ ṣùgbọ́n àwọn àwọn wèrè yìí nítorí pé greediness greediness ojú kòkòrò ó lè ojú kòkòrò wọ́n fi fúlàní fi owó ó fi tọ̀yìn tọ̀yìn tọ̀yìn tọ̀yìn tọ̀yìn ẹ̀dẹ̀ gbàgbé ń tẹ́ jẹ́ yorùbá ọmọlúwàbí ọmọlúwàbí yẹn ẹ̀dẹ̀ sọnù ẹ̀dẹ̀ sọ ọmọlúwàbí yín nù talabari bá wí tí ò bá jẹ́ Tinubu Tinubu gbólóhùn kan tó o bá sọ gbólóhùn kan lónìí kì í ṣe pé kó lọ kó oúnjẹ wọn nídìí oúnjẹ ẹ̀yin tẹ́lẹ̀ ń sọ òyìnbó rabandẹ rabandẹ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ kí n padà wá sórí wọn now let me let, let me read the book of God in the book of Proverbs chapter thirty then let me let me let, um, let me just read verse uh, eight and nine ó ní yá ẹnu rẹ fún ayadi nínú ọ̀ràn gbogbo ẹni tí ń ṣe ọmọ ìparun yánu rẹ fi gbó fi òdodo ṣe ìdájọ́ kí o sì gbèjà tálákà àti aláìní yánu rẹ kí o sì fi òdodo gbèjà tálákà àti aláìní come here Paul Eneshe um, Oyedepo Kumuyi and many more like that gbogbo ẹ̀yin wòlíì wọ̀nyẹn ẹ̀yin ránṣẹ́ ọlọ́run wọ̀nyẹn bíbélì kò sí ibi tí bíbélì ti sọ wípé ká má ya ẹnu wa ká má gbèjà tálákà kò sí ibi tí bíbélì ti sọ bíbélì ní ká ya ẹnu wa ká gbèjà ká ká sọ̀rọ̀ ẹ̀yin ẹ wá ń sọ̀rọ̀ sábẹ́ ahọ́n ẹ sọ ọ̀rọ̀ tó yẹ ká ẹ sọ. So nígbà tí mo ṣe program bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àdúpẹ́ pé bàbá Adébóyè ó padà eventually jáde ṣùgbọ́n àwọn kan send rally rally tí bàbá ti ṣe bóyá prayer walk ìyẹn ti pẹ́ ìyìn kì í ṣe yẹ a fẹ́ kí gbogbo ẹwọ́ ọmọ àlè yìí kí lorúkọ ọmọ àlè yìí Chris ọ̀yá kìlómẹ̀ you are a bastard let me tell you this ó ń pera ẹ ní ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ ìṣù ìránṣẹ́ èṣù òun ló jẹ́ ò kì í ṣe ìránṣẹ́ ọlọ́run how dare you to design the, the the the member of that church listen to this oyakilome that church does not belong to you if you if anybody tell me that you own a church it means that you own a franchise you are a chief tẹ́nìkan bá sọ fún mi pé òun lòun ní church Kristi ní orí ìjọ so ma ever sọ pé wọ́n lọ ní church ma ever ma ever tún sọ láyé ẹ̀ mọ́ pé káwọn ọmọ eh, um, what is the eh, kí lorúkọ um, eh, Christ Embassy pé kán má lọ join protest má ever tún sọ mọ́ o lè design ayé àwọn youth wọn yẹn o lè ayé àwọn ọmọ tiẹ̀ gan o lè design ẹ̀ ọmọ ọmọ ọmọ ọ̀yá kìlómẹ̀ èyí ọkùnrin tó fi ṣọkùnrin torí ọmọ obìnrin méjì ló bí èyí tó fi ṣọkùnrin ọmọ ọmọ sísá ẹ̀ tó jẹ́ wípé o adopt tó jẹ́ ọkùnrin ìgbésí ayé tí yẹn gan live tó sọ pé òun magic money àbí miracle money tó live ayé yánmọ́yánmọ́ ṣé o lè design ayé ọmọ yẹn ni má bá wa design ayé àwọn ọmọ ọmọ ọ̀dọ́ wa láyé má tún sọ mọ́ má tún ever sọ mọ́ gbòòrò máa gbé ẹ tó bá tuntun sọ lọ retute kó jẹ́ kí everybody pé oníkànmọ́ oníkànmọ́ gbogbo nǹkan tán tìtì lójú táwọn oníkànmọ́ kó ń bẹ̀ how dare you you are stupid for that láti tweet pé káwọn káwọn love word kán mọ̀ jáde fún protest we were talking ṣé torí pé àwọn tó ń jẹ nídìí mọ̀dàrú ti wà nínú church ẹ tó ń gbowó fún ẹ ìgbà yẹn náà bí oṣù mélòó kan lẹ́yìn ló sọ pé covid nineteen ní nǹkan ṣe pẹ̀lú five g why are you so hypocrite why are you so like this kí ló dé tó ń purọ́ kí ló dé tó ń ya olóbùkú báyìí ná kí ló dé tó ń disgrace Nigerians Chris Oyakilome, why can't you just keep your mouth shut if you don't have any good thing to say? In Christendom, you are a disgrace to this kingdom. You are a disgrace. And let me tell you this, guys. Ẹ̀yin tí ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, gbogbo yín ló yẹ ká jáde. Ṣebí a rí àwọn pastors tó jáde tó jáde pẹ̀lú wọn. Ṣebí a rí àwọn imam tó jáde. Ṣebí a rí àwọn oníṣẹ̀ṣe tó jáde. Kí ló dé tẹ̀ jáde pẹ̀lú kájọ pohùn ṣọ̀kan ká tún ìlú yìí ṣe? ká mú constitution yìí ká gbé ká sọ pé àwọn constitution burúkú yìí kí problem yìí gan Paul Enesha your, your English is too much we don't need your English you own the biggest auditorium in that country and that country become wretched and you own a big auditorium in the most wretched country in the whole world you cannot instruct your member to go out and protest why you are you hold the biggest auditorium why can't you just go out there and lead the protest by yourself you are hypocrite man come on come on guys bible never say we should not fight for the needs of the poor but you will ask these people to bring you money bring you tight in all this situation you are a hypocrite What? Let me read this to you. Ẹ jẹ́ kí n ka ibi fún wa. Bíbélì tí wọ́n fi ń pọ̀ yín tán fi ń tọ̀ yín jẹ tó ń sọ pé ká má jáde tó sọ pé àwọn kìrìsìtẹ́nì ìpè kìnnìkan kìnnìkan ìkòkò bàbá àṣàsùn. They are all liars, guys. They are all liars. And thank God for the life of, uh, of Mommy Gio. Thank God for for her life. Amen. Mami Gio, thank you. Mami Gio, I'm talking about of Mommy Gio Adeboye. Kì í ṣe Olúkọ̀yà. Olúkọ̀yà tó ń separate ibi tọkọ bá wà ló yẹ káyà wà. Olúkọ̀yà torí owó o gbé ìyàwó ẹ o gbé lọ sí UK kó lọ máa jẹ kó yọ máa jẹ pound sterling. Gbogbo nonsense tẹ́ ṣe ń bẹ̀ ẹ kàn disgrace Nàìjíríà ẹ kàn disgrace ọmọ Yorùbá. Olúkọ̀yà see that name very very good name of Yorùbá of of of Yorùbá race bóyá wo àtọ̀ fúlàní gan-an fi bí àti ẹ̀ mọ́ ẹ ò lè kẹ̀kẹ́ jáde kẹ́ sọ pé òkè nǹkan báyìí la fẹ́ ẹ tẹ̀ gbọ́ ṣé irú ṣé irú Oyèdèpọ̀ ló máa lead the protest tí àmì kan máa sọ pé òun fẹ́ yìnbọn kí ìlú yẹn máa lana ẹ́ ó mà ṣe o Isaiah Isaiah Isaiah chapter number one verse seven listen. ẹ̀yin ránṣẹ́ ọlọ́run ilẹ̀ yín di ahoro a fi iná kún ìlú yín ilẹ̀ yín àlejò jẹ́rùn lé ojú yín ó sì di ahoro bí èyí tí àwọn ọmọ àlejò wó palẹ̀ ní ojú yín so the question is this ne um, Paul Eneche are you Elijah of this race of this generation bàbá Adébóyè Oyèdépò Kúmúyì ìwọ tó sọ pé kí ìyá ìyá mi kó fọ́ tẹlifíṣàn ẹ̀ lọ́jọ́sí why can't you talk now why can't you say something so are you now telling us that the Bible never support us to have a good governor right ṣùgbọ́n ẹ mọ bẹ́ẹ̀ ṣe tẹ́ bá tó bá kàn ní pé kẹ́ ẹ sọ kẹ́ kẹ́ kẹ́ kẹ́ ẹ mú kẹ́ ẹ mú ọgbọ́n oríṣiríṣi èké kẹ́ mú wọlé lórí bible kẹ́ ẹ fi lè manipulate mindset àwọn èèyàn kan lè dáwó ní church ẹ mọ bẹ́ẹ̀ ẹ mọ bible passage yẹn á jáde bible passage yẹn á jáde. bàbá Oyèdèpọ̀ ìtẹ́ sọ yẹ kò kan àwa ẹ la ọ̀rọ̀ mọ́lẹ̀ ipe bóyá ẹ ti ríran nígbà kan kòkó bàbá ṣebí ṣebí o pray fún Jonathan kí ló Jonathan ò wọlé ẹ gbàgbé àdúrà ẹ wo lákòókò tá a wà yìí ẹ gbàgbé pé ká máa pray ká máa gorí òkè èyí ṣé rí àwẹ̀ tí mo gbà fún Nàìjíríà kí Nàìjíríà gan kó ṣẹ́ǹjì àwẹ̀ mi wá tán bá kó ṣẹ́ǹjì àwẹ̀ wá ayé mi á ti dájú báyìí lọ èyí tí mo ti gbà ló ń lọ ńbẹ̀ yẹn kò jẹ́ bó ti jẹ́ so ẹ̀yin ránṣẹ́ Ọlọ́run àkókò tó láti jí dìde a máa gba ìpè bíi mélòó kan dẹ́nà rẹ̀ mọ́ àrẹ̀mọ kúrò lórí ètò torí mo ní àwọn nǹkan tí mo fẹ́ ṣe ẹ jẹ́ ká kọ́ gba ìpè àkọ́kọ́. oh god then mo dẹ̀ máa advice ẹjọ́ ẹ ti wà lórí òpó but ẹ ní sùúrù díẹ̀ mo máa advice ok ráyìn pé wọ́n ti lọ so now èmi máa mú àmọ̀ràn kan wá àwa ọmọ Yorùbá nation mo fẹ́ mo fẹ́ fà mú àmọ̀ràn wá gbogbo àwọn ọmọ tó ń wà ń ta tán protest lọ́wọ́ ẹ má lọ wọ aṣọ yín lọ sí ọ̀dọ̀ wọn ṣùgbọ́n o lè ṣe aṣọ end Nigeria kó o fi orí Odùduwà kó o fi sí má lọ distract wọn torí tó o bá lọ táwọn ọmọ ẹ bá kọjú tán bá sọ fún ẹ pé kó o bọ́ aṣọ yẹn tán dẹ̀ gbé sórí ẹ̀rọ agbagbe ojútì ńlá àti ìfàsẹ́yìn ló máa bá mo rọ̀ wá ẹ jẹ́ ká support nǹkan táwọn ọmọ yìí ń ṣe for now ìkọ̀kan là ń yọ sẹ̀lẹ́kù ìmọ̀ràn tèmi ó lè má dáa tó o ṣùgbọ́n ohun tí mo rí nìyẹn o ká kọ àwọn kakọ end nàìjíríà náà ká fi logo Oduduwa, image Oduduwa, ká fi sí aṣọ wa kò sí tó burú bẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ sọ pé ẹ wọṣọ Yorùbá nation bí Oduduwa republic kẹ́ wàá lọ́ọ́ máa bá join protest èmi mi ò rò pé ó fi bẹ́ẹ̀ mọ́gbọ́n wá mi ò rò pé ó tó bẹ́ẹ̀ ó mọ́gbọ́n wá tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ but nílò òyìnbó a lè ṣe yẹn but ẹ má jẹ́ ká distract àwọn ọmọ yẹn ohun tó o lè ṣe ni wípé kó support àwọn ọmọ yẹn kó fowó support wọn kó fi ohunkóhun tó bá lè fi support wọ ohun tèmi á sọ ní tèmi nìyẹn o ẹ ṣe ẹ tó bá fẹ́ pè wọlé fún ìṣẹ́jú mélòó kan kádẹ̀ kúrò lórí ètò ẹ ṣe púpọ̀. ẹ jọ̀ọ́ ta ló ń bá wa sọ̀rọ̀ ẹ má lísìn sí nǹkan tẹ́ ń gbọ́ ẹ̀mí ni kẹ́ lísìn sí ẹ ṣe sà ẹ pa device tí ẹ fi ń gbọ́ mi kí n lè gbé yín sí orí agbègbè. all right ẹ gbóhùn sókè. ṣé ẹ ń bẹ́ẹ̀ ni a ti ń gbọ́ yín sà kí lorúkọ yín láti bo lẹ ti ń pè wá. ok sir. orúkọ mi Ibrahim Aliu lorúkọ mi. all sir. àyùnkọ́ tí mo fẹ́ ṣé tí ṣẹlẹ̀ nípa ìlú wa nàìjíríà àti pé kí ló dé tó já pé haúsá eh, yorùbá nìkan ló ń protest ẹ̀yà haúsá ò ṣé wọn kì í ṣe ọmọ nàìjíríà ni àbí kí lẹ́yìn rí sí. ẹ ṣé sir thank you sir all right ìbéèrè wọn ni wípé kí ló dé tó jẹ́ pé ọmọ yorùbá nìkan ló ń dìde kò rí bẹ́ẹ̀ sà kò rí bẹ́ẹ̀ tẹ́ bá lọ wo research yín dáadáa ṣẹ̀rí flag tèmi gbé jáde yẹ àwọn kan wọ́n pera wọn ní ṣẹ̀ríà ṣọ̀rọ̀ mi yẹn àwọn kan fúlàní àwọn kan haúsá so a máa ń da gbogbo ẹ̀ papọ̀ àwọn fúlàní àwọn náà fẹ́ dominate ṣẹ́rí àwọn fúlàní wọn ò nílẹ̀ ní nàìjíríà rárá àtọ̀rìnwá ni wọ́n then Usman Dan Fodio ó fi sí wọn lọ́pọlọ wípé ilẹ̀ ilẹ̀ ibẹ̀ yẹ kán lọ lé àwọn haúsá kúò ńbẹ̀ ṣẹ́rí ibi táwọn fúlàní gbà yẹn wọn gan kọ́ ló níbẹ̀ wọ́n jagun wá síbẹ̀ wọ́n wá bẹ̀ sí ń pa wọ́n bẹ̀ sí ń pa ọba àwọn haúsá yẹ kò yẹ yìí nìsín so wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi àwọn baálẹ̀ tiwọn wọ́n bẹ̀ sí ń fi síbẹ̀ ẹ rí wípé títí dòní wọ́n dẹ̀ sọ fún wọn pé kán tún máa padà lọ́kàn lọ́ máa pa àwọn èèyàn ìdí tán fi ń spread nìyẹn ìdí tán èrò ọkàn wọn nípa àwọn làwọn ẹ ẹ gbọ́ táwọn méjì aláṣọ pé àwọn lọ́nà wọn ní nàìjíríà ń jọ kàn báyìí kò yẹ yín so nǹkan tó wà lọ́pọlọ wọn nìyẹn kì í ṣe pé bóyá wọn ò jáde àwọn tó jẹ́ haúsá nu wọn wọ́n jáde tẹ́ bá wò dáadáa ẹ rí i pé wọ́n jáde kì í ṣe bẹ́ẹ̀ bó ti jẹ́ nìyẹn. ẹ jẹ́ ká gba ìpè yìí ẹ káàbọ̀ sórí ètò bàbá àròpọ̀ eré ẹ pa device ẹgbẹ́ yín sà kẹ gbọ́ mi kẹ listen sí mi nìkan alright àti ń gbọ́ yín. yes ẹ̀rọ ẹ̀kọ́ ètò. ẹ ṣeun sà. olúwọlé ló ń pè láti swaziland. láti wo lẹ pè sà. láti swaziland. alright sà. Yeah èmi kàn ń wò pé bí ọmọ nàìjíríà rere bẹ́ẹ̀ni àti pé gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ ní nnntm èmi kàn fẹ́ rọ̀ àwọn ọ̀dọ́ wa pé kán má kán má mi kàn hmm. kí wọ́n dó giri hmm. bí ogún bá jẹ lọ ọgbọ̀n ó jẹ bọ̀ tí a bá dúró pẹ̀lú ìṣọ̀kan nílé ìta ń bá lọ yìí á rojú ti sọ̀rọ̀ nàìjíríà. bẹ́ẹ̀ni gbogbo àwọn àgbààgbà yẹn tó ti di ba nàìjíríà jà mọ́tò yìí wọ́n ti jẹ wọ́n ti jẹ ń bára ẹ ó kù wọ́n kọ́ lọ́hùn fún kó àwọn ọ̀dọ́ níta ń bá lọ yìí kó wọ́n dúró tiri àánú tó fẹ́ lọ́dọ̀ wa á fi sọ́pọ́tì wọn á hmm. fẹ́ gbogbo ìwà sópin lórílẹ̀‐èdè nàìjíríà ẹ ṣe àdúpẹ́ o. thank you sir ẹ ṣe bàbá wa láti switzerland kò ní bàjẹ́ o ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ohun tá à ń sọ nìyẹn mo expect kí gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run ńláńlá yẹn kó tiẹ̀ jẹ́ wọn gan lálí ni wọ́n máa léwájú tó máa léwájú pé ó yá ẹ̀ǹṣó kì í ṣe pé kẹ́nìkan ó máa kó máa sọ̀rọ̀ sábẹ́ ahọ́n kó máa fi kó máa fọgbọ́n òyìnbó àwọn òyìnbó tí ó gbọ́ òyìnbó ju olóyìnbó lọ ìyẹn kọ́ la fẹ́ jẹ ẹ̀kọ́ òyìnbó ẹ̀kọ́ wé òyìnbó wèrè dànù kò sẹ́ni tó nílò òyìnbó ń bíbà ẹ̀ ẹ ti wà lójú ẹ ti wà lójú òpó bàbá mi kí lorúkọ láti bo lẹ ti pè wá. ẹ kalẹ o ọmọ bàdé orí sọ̀rọ̀ láti nàìjíríà. ah ẹ ṣeun sá ẹ mà kú ẹ mà kú ìlú wa yìí o. ẹ kú sẹ́sà. bàbá mi. ẹ kú ètò. yẹ sà. ìlú yìí ò ní bàjẹ́. àmì o. ṣe rí nǹkan kékeré tí màá kàn contribute ni pé títí àwọn ọlọ́pàá yẹn ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ibi tí nàìjíríà ń àwa ọ̀dọ́ náà la lè ṣe é. Hmm. ṣùgbọ́n àdúrà tá a fẹ́ kẹ́ máa fi ràn wá lọ́wọ́ because wọn kò sì ìránṣẹ́ ọlọ́run lẹ́yìn náà kò ní pé ẹ̀mí búburú kó má wọnú àwọn youths tí wọ́n jáde hmm. tó bá ti di pé àwọn náà di pé wọ́n àtàkì àwọn èèyàn ó di pé àwọn governors àbí ọ̀kan ẹ̀ tó bá ti wọ́n á take another step against them. bẹ́ẹ̀ni so àdúrà yẹn then advice tẹ́ lè máa fún wa òun náà nìyẹn then lórí ọlọ́pàá endsars endsars endsars tá à sọ. So, the same set of people náà la kó síbẹ̀ mo ti rí picture yẹn kan lẹ́nu tèmi ti meet the renaissance office ní Dùgbẹ̀ nìbàdàn bí hmm. tóun náà ti wọ swat swat yẹn tóun náà ti wọ aṣọ the same set of people ni hmm. and they don't have the ideology iṣẹ́ tí wọ́n ń ṣe they are just working the way they like hmm. and they have secret cult within themselves. exactly so I witnessed it because there is one case tó ń lọ bẹ̀ nígbà tí mo máa ń lọ bẹ̀ mo wà ń bẹ̀ ní ten o'clock lálẹ́ if you see the way these people are smoking ẹ máa wò pé ah ṣé ọlọ́pàá náà lélẹ̀ sáwọn tó mú náà nìyí so the same set of people náà lọ kó síbẹ̀ it's better they reform the Nigerian police and this issue of uh, we are one Nigeria we are not, we are not one o. Hmm. we are not one they are just deceiving us. Hmm. so abẹ̀yìn lórí Odùduwà àtàdẹ̀gbẹ́ dání náà èyí sọ pé ká push back o ẹ jẹ́ káwa má bá ṣiṣẹ́ lé lórí o bẹ́ẹ̀ni táwa náà bá lè ti ti pò yẹn i will register my own i have done my own yes, so sir. it's only my wife that and i don't know if the children can do it so i have done my own uh, i think i have sent it to you on whatsapp. all right thank you sir yes sir uh, inú mi dùn sí nǹkan tí inú mi dùn fún contribution bàbá wa yìí ẹyin tẹ wà lójú òpó yẹn hold on kí lè respond ẹ máa gbọ́ program yẹn lọ ní orí kìíní sà ẹ hold on sà ṣẹ́rí ṣẹ́rí ṣe rí nǹkan tí bàbá wa tó ń pè láti nàìjíríà ń sọ yẹn ṣe rí pé òun mú sọ bí ilé nǹkan yẹn wípé gbogbo agbára ọgbọ́n tá a bá ní ẹnìkan bèrè lọ́jọ́ kan ó níbo làwọn àjẹ́ àwọn àjẹ́ àwọn oṣó àwọn emèrè wà nàìjíríà ṣé kò sọ àjẹ́ kò sọṣó mọ́ ni ṣé kò sáwọn kinní wọ̀nyẹn mọ́ ni ẹ gbọ́ ẹ àti gbàdúrà gbàgbàgbà ẹnìkan ló sẹ́ndí mẹ́sẹ̀gì sí ó ní àwẹ̀ tóun ti gbà láyé yìí pé kí nàìjíríà lè da àwẹ̀ téèyàn ti gbà so tí àwẹ̀ yẹn tó bá wá ń ṣiṣẹ́ báyìí pé kí nàìjíríà da torí ó ń ṣiṣẹ́ ń sìn ni kò yé yín so kẹ́nìkan mọ́ra mọ́ bá fà á sẹ́yìn kó má máa fọ̀rọ̀ ranù kó má máa fi fà á sẹ́yìn dẹ́n àwọn ọ̀dọ́ wọ̀nyẹn ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin lẹ bí wa ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ bákan náà ẹ ó dọ̀n sa o bákan náà àwọn ọ̀dọ́ yẹn ṣé rí àwọn tán lọ ń ju igi tán lọ ń ju ọ̀pẹ̀ sí wọn tán lọ ń darapọ̀ ifun gan gọ́vnà Oyètọ́lá sọ pé àwọn tó ń protest kọ́ ló àtàkùn òun àwọn ọmọ Tinubu ló lọ́ọ́ ṣiṣẹ́ ibi yẹ kí Tinubu kó pe àwọn ọmọ ẹ̀ tó kó gbọ́n fún kó gbàgbọ́ lọ́wọ́ wọn bí ká ìwọ la máa pariwo ẹ ìwọ ló lé APC ìwọ ló ní tọ́ọ̀gì ìwọ ló introduce tọ́ọ̀gì ìwọ la máa pariwo ẹ ìwọ Tinubu Ahmed gbogbo èèyàn máa pariwo ẹ òun ló ń káwọn tọ́ọ̀gì wọ àárín àwọn yúùtù wa ìwọ ló ń ṣiṣẹ́ ibi yẹ ìwọ. ẹ gbóhùn sókè o bàbá mi ẹ ṣeun sir ọlá ló ń sọ̀rọ̀ láti roland sá. ẹni tó ń béèrè ẹ hold on sir ẹni tó ń béèrè nọ́mbà tẹ bá wo program yẹn rí i pé nọ́mbà wà níwájú yẹn ẹni tó bá dẹ̀ fẹ́ sign petition and poll ẹ send the message tí ẹ ò bá rí ṣe lórí um, platform tẹ ti wò mí lọ́wọ́ ẹ send message sórí nọ́mbà yẹn òun ló jẹ́ kí n kọ nọ́mbà yẹn gàdàgbà gàdàgbà kò sẹ́ni tí mò ń gbọ́ bọ̀tí nǹkan tí mo máa fi ń gbọ́ àwọn ẹ̀ nípa ẹ̀ kàn máa send message oríṣiríṣiríṣi sórí èmi kọ́ lẹ́ máa send message sí àwọn èèyàn tó kù ní ká máa send ẹ̀ sí má ẹ fà fún mi ní update lórí ibẹ̀ yẹn update tí mo ní ó kọjá ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ so but nígbà tí message ẹni tó sọ pé òun fẹ́ send poll bá tiẹ̀ wọlé ẹni jẹ́ ká mọ̀ mọ́ ẹ kàn ń send di oríṣiríṣi message sí mi ìdí táwọn tó ń ṣètò mi ò kì í fẹ́ jẹ́ ká kàn fi nọ́mbà wọn lẹ̀ nìyẹn please ẹ jẹ́ kí a fúnra wa ní àyè ẹ jẹ́ ká fúnra wa láyè ẹ ṣe tó bá fẹ́ sign ní poll nìkan ni kò send message sí mi dáàdì mi ẹ gbóhùn sókè. Okay ẹ̀rọ sà ẹ̀kọ́ ètò sà. yes sir ọlọ́run àwọn pẹ̀lú sà. àmì ẹ̀ ṣeun sà. ọ̀dà ló ń bá yín sọ̀rọ̀ láti holland sà. all right sà. ẹ̀rọ àyè tí mo fẹ́ kan tí mo fẹ́ sọ ni pé nípa ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan pé báyà àwọn ti àwọn ọmọ òdúrà tó wá fẹ́ jáde fún protest bẹ́ẹ̀ so ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ tó dáa ni kò kán mọ̀ lọ interrupt wọn kán fi wọn lẹ̀. ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá mi. ọmọ ìrẹsì ẹ ní òdúrà flag kankan rárá for now kan fi wọn lẹ káwọ bí táwọn yẹn bẹ tán fẹ́ bá tiwọn yẹn jálẹ̀. thank you sir. bàbá tó wáyé ni yẹn bá ta tí o tá a gbọ́ nípa àwọn ọmọ tó ti tó ti parí nìkan tán jáde mọ́ rárá àwọn àlè wáyé sọ̀rọ̀ jáde. thank you sir ẹ ṣe. kọ́mọ̀ ti kọ́mọ̀ ti pé ìbáyá tó máa ti ròdò duwari flag kọ́mọ̀ lọ kọ́mọ̀ lọ open fire kí ní wọ́n lọ bí àwọn military nàìjíríà yẹn. ifun gan ibẹ̀ náà máa gbà wọlé ibẹ̀ gan náà máa gbà wọlé tá a sọ pé kínní tó ń ṣe wọ́n dẹ̀ lè lọ kó àwọn kan bí ẹ ṣe sọ yìí sà wọ́n lè lọ tẹ first yẹn kán kó sọ́nù àwọn tọ́ọ̀gì kán jọ pé kán lọ máa jà àwa fẹ́ bá nǹkan tá kò sí tútọ̀ lè pa àwọn ẹran Tinubu yẹn ẹ ṣe sà ẹ jẹ́ ká gbà pẹ̀lú mi ẹ ti wà lójú òpó ẹ ti wà ń bẹ̀ sà. hello. ok bóyá kẹ́ ẹ̀ tún wa pè torí nẹ́tíwọ̀kì yẹn mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí kí bàbá yẹn tún wa pè so bó ti jẹ́ nìyẹn o so kí a má ṣe ever torí nígbà tẹ́ bá wọṣọ lọ síbẹ̀ ẹ tún wò in this uh, uh, in this uh, perspective pé nígbà tán bá kó aṣọ Oòduà tán lọ sọ́run èyí tó jẹ́ ṣòwò rẹ wọ́n lè dànù ni wọ́n ní gbé kíní revolution àfẹ́ nìkankan kó wá kọ́mọ́dì ẹ jẹ́ ká fà wọn mọ̀ yín ká jẹ́ fókọ̀sì wọn yẹn ká support wọn n tèmi sọ nìyẹn. yes sir ok wọ́n tún ti sá lọ so ká support wọn nǹkan tá a need nìyẹn a need anything láti distract nǹkan tó ń ṣe lọ́wọ́ àwọn ọmọ yẹn wà so organized then then then àdúrà wa náà nílò then àwọn ọmọ wọn yẹn wà violent ẹ̀rí wọ́n sọ di carnival nbì kan wọ́n sọ di carnival yes sir. hello. ẹ ti wà lójú òpó sà ẹ pa device ọ̀dọ̀ yín hello. ẹ dẹ̀ ti wà ń bẹ̀ o. ẹ̀yin ẹ pa tọ̀dọ̀ yín èmi lẹ́ mọ́ listing sí náà. hello. ẹ mo àti ń gbọ́ yín bàbá ẹ àròpọ̀ eré o ẹ̀kan náà. kí lorúkọ ń bọ́lẹ̀ ti pè. àyẹ̀wò mi ló ń sọ̀rọ̀ láti Dubai. yes sir kí lè báwo lẹ ṣe ẹ bá wa dá sétò yìí. yíyá ṣe rí nǹkan tó mi kàn fẹ́ sọ sí ọ̀rọ̀ ẹ̀ ni pé ọlọ́run ló ṣetán tó ń jẹ́wọ́ agbára ẹ̀. bẹ́ẹ̀ni. àdúrà lè gbà ní ṣe yẹn sìn torí gbogbo èrò kan wọn ni wípé wọn ọ̀dọ́ yẹn wọn lè ṣe débi tán ṣe dé yẹn. wọn ò hmm. pé wọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ bóyá wọ́n máa ti protest ọjọ́ méjì mẹ́ta even gan àwọn gbogbo fúnra wọn báyìí sìn apá wọn ti jábọ́ torí wọn kò tó lè ṣe mọ́ mm-hmm. gbogbo ẹgbẹ́ àwọn máa kó mílíọ̀nù jáde àwọn máa ṣe gbá àwọn àṣìwò ìhàlẹ̀ lásán kán lè lé wọn wọlé gbogbo nǹkan tó ń ṣe mm. and àwọn tó dẹ̀ wọ́n ń ta gan sí ìyàwó gan wọ́n ti ká tán pé gbogbo tí wọ́n máa já sí ni kò já sí torí everything ti sún gbogbo èèyàn irú hmm. àwọn táwọn à ń ta gan àti wálé gan ó di iṣẹ́ fún wa ẹ̀rù báyọ̀ láti lọlé. bẹ́ẹ̀ni sà. so i don't know kọ́lọ́ ń kàn ṣàánú wa kọ́lọ́ ń ṣàánú wa ní nàìjíríà yẹn torí gbogbo nǹkan ó ti sú àwọn èèyàn. Hmm. nǹkan ti sú àwọn èèyàn ọlọ́run nìkan ló lè ràn wá lọ́wọ́. ẹ ṣé sà. thank you so much sir thank you so much ẹ gbọ́ nǹkan tí bàbá wa yẹn sọ bẹ́ẹ̀ ó ti sú everybody then àwọn mami mi ẹ hold on díẹ̀ mọ́ ó ti ó ti ó ti sú everybody ó ti sú wọn Eh? so ẹ má jẹ́ ká distract wọn in my own opinion tẹ́ ẹ bá lọ wọṣọ lọ́bẹ̀ tí àwọn ìran Tinubu bá lọ tí wọ́n bá lọ mú fẹ́ẹ̀sì yín tán lọ fi ṣe jàǹdùkú ẹ ẹ ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ o ẹ gbóhùn sókè mọ́. ẹ kú iṣẹ́ sà. ẹ ṣe mọ̀ láti bo kí lorúkọ yín mọ́ mi mi. ọ̀rẹ́ mi Adébọ́lá lorúkọ mi bàjẹ́ ní àrùn ìmọ̀ tí ń pèsè. all right ma. dáradára ni. ẹ ṣe wọn. ọbí tí mo ti gbọ́ dé àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ ní rí ti àwọn ọ̀dọ́ yẹn bóyá káwọn Odùduwà lọ jọ ìwọ̀n kán máa lọ because mo kàn bí ẹ ṣe sọ àti àwọn èèyàn kan ti sọ síwájú bí àwọn Biafra náà ṣe fẹ́ a máa rí fáwọn Yíbò wà láàrin àwọn bíbí ìtọ́jọ́ ṣe. bẹ́ẹ̀ni àwọn Yorùbá náà jẹ́ wà ń bẹ̀. bẹ́ẹ̀ni àwọn ọ̀dọ́ náà gbogbo wọn tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti ń gbọ́ nípa Odùduwà yìí àwọn kan ti mọ̀ pé Nàìjíríà ò ṣiṣẹ́ fún wa Ọlọ́run kàn ló wọ́n bí instrument láti ṣíwájú ìrìn àjò yìí ni. Mm-hmm ọ̀tá ṣe báwọn èèyàn ṣe ń sọ ni pé kán má distract wọn and kán má tún cause more confusion and havoc láàrin yẹn. exactly àwọn ibo àmọ plan tiwọn bó ti mi rò pé àwọn náà wọn ò lè ṣe bẹ́ẹ̀ kò tí gbogbo ẹ̀ bá sì máa dojú pọ̀ tó dùdú àbá máa jáde gbogbo ẹ̀ ó sì gbogbo ẹ̀ sì ń play on báyìí ká sì máa wo géèmù yẹn lọ bẹ́ẹ̀ sísọ yẹn mo fara mọ́. ẹ ṣe mọ́ mi ni. àwọn tí mo tún rí tẹ́ sọ ni sà pé ìgbà tí bọ̀bọ̀ ọlọ́pàá ẹlẹ́nu tó sọ̀rọ̀ pé tó bá jẹ́ láyọ̀ bá tó pé kí wọ́n lè ṣerú ẹ̀ ọ̀bẹ ti bàjẹ́ wọn sà kò sí ibi tí gbogbo wọn fẹ́ sá lọ mọ́ gbogbo ibi tí wọ́n ti ṣe tipẹ́tipẹ́ gbogbo ẹ̀ ló máa dáhùn lórí wọn àtọmọ wọn àtọmọdọ́mọ wọn lọ́wọ́lọ́wọ́ tán wáyé. agbára Ọlọ́run. wọ́n kàn ṣàkárà ni àwọn kan ti rí kó ti bọ́ lọ́wọ́ àwọn ṣùgbọ́n wọn ò lè gbà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mhm. wọ́n ṣe ń sáré káàkiri mo wá sọ sàṣẹ Ọbásanjọ́ ẹ má jẹ́ ká gbèjà wọn ṣùgbọ́n àwọn náà kó wa sínú gbogbo wàhálà tá a wà yìí. Hmm. àwa yẹ ká máa wọ́ bí ẹ̀ kó jáde látòrí ìbò wà sí orí ẹ̀ lórí sọ́nẹ́kàn lórí gbogbo wọn tó ti ṣèjọba ní nàìjíríà especially tí wọ́n jẹ́ yorùbá gbogbo wọn náà máa wà káńté gbogbo kan tó ń ṣẹlẹ̀ sí wa ní yorùbá land. ká má hmm. gbèjà wọn ṣá o nísìnyí mo ń gbọ́ bóyá kò sí lẹ́kọ̀ọ́ mọ̀ fún ọmọ kan tó ń ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí bóyá wọn military máa roll out táǹkì wọn máa ṣe kinní kan kò sẹ́nì kankan tó dìde tó jáde ní wọn láti sọ̀rọ̀. tẹ̀mí táwọn pásítọ̀ yẹn sà àwọn yẹn ti mọ̀ pé tó bá wàásù tí wọ́n join aráàlú tó join àwọn yóòtù yìí tójú wọn ṣí táyé wọn dáa kí wọ́n rí mọ̀ pé twenty four seven wọn nígbà tí máa lọ church wọ́n mọ̀ pé kó kọ ọbẹ̀ wọn máa kọ́ ni. bẹ́ẹ̀ni. òun ni wọn ṣe lè support àwọn kankan ló jẹ́ nílùú náà àwọn tó jáde yẹn náà àwọn kan jáde wọ́n kàn jáde pé kọ́ má ní wọn ò dá sí ni. Hmm. gbogbo nǹkan yẹn sà géèmù ni ẹ sì jẹ́ ká máa wò. ọlọ́run tó gbé àwọn èèyàn yìí dìde àtọwọ́ tán fi wọlé sẹ́ni pé gbogbo tọ́ọ̀nù wọn ó ń change ní day by day. so gbogbo nǹkan yẹn àdúrà yẹn náà ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ òun náà ni ká máa gbà fún wọn. thank you àmì àmì ẹ ṣe ẹ ṣe àmì o thank you so much ma ẹ ṣe. ọbásanjọ́ pẹ̀lú gbogbo wọn pátá gbogbo tó ti gbà lọ́wọ́ wọn yẹn wọ́n máa pọ̀ ní ìtàn bá bọ̀ yìí. exactly ẹrù yẹn ló bá wọn kiri tí wọ́n hmm. sáré kiri tí wọn mọ̀ tó fẹ́ ṣe mọ́ ìka ní gbogbo wọn tà ìka ní wọn. ẹ ṣe ìyàwó ọ̀pọ̀ ọlọ́run dẹ̀ ti fi wọ́n sílẹ̀ òròkó lásán ló kù fún wọn ń gbé káàkiri àdàbí bíkọ́sì bá tí mo ti mọ̀ pé nàìjíríà ò lè ní lọ síwájú ẹ̀ ń fìyà jẹ ọmọdé ẹ̀ ń fìyà jẹ obìnrin ẹ̀ ń fìyà jẹ arúgbó gbogbo wọn rówó sọ alẹ́ ní tó alẹ́ ní tó kú sàbújá torí pé ó fẹ́ lọ gba pension lẹ̀. thank you ma ẹ ṣeun ma yes yes alẹ́ ní tó kú nínú àwọn so most of ṣé rí ẹ ti ẹ̀gbọ́n náà ẹ ti ẹ jẹ́ ká tiẹ̀ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ṣé ẹ wá da àwọn sójà síta sójà tó jẹ́ pé ẹ kó lọ sójú ogun a mọ̀ pé àwọn sójà fúlàní lẹ́ máa dà sí ìsàlẹ̀ ń bínà àti mọ géèmù yín àwọn sójà tó jẹ́ pé wọ́n sọ ẹ̀mí wọn nù táì fún wọn ní nǹkan tó yẹ kó fi jà wọ́n lẹ́fẹ́ kó lọ sójú ogun ẹ ẹ tẹ lọ ń pa wọn níwájú Boko Haram ẹ ẹ rí àwọn wọ̀nyẹn deploy eh, operation àbí Concord àbí wèrè lẹ pé Concord àbí Ismail jẹ́tìjẹ́tì rubbish kan sọ lórúkọ rárára ẹ wá wo àwọn advanced country kàn dédé kó àmì ẹrú ẹwà nǹkan dédé kó àmì jèrè rárára káàkiri láàrin àdúgbò army gan a máa stop and search the army stop and search a tún máa gba bribe wọ́n disgrace ara wọn débi pé nonsense. ẹni tí ó bá gbogbo Yorùbá a support àwọn ọmọ wa ká jáde but má wọ aṣọ Yorùbá nation má wọ lọ́bẹ̀ jáde lọ support àrí àwọn àìmọye àwọn brọ́dà wa tó support wọ́n kàn pariwo ní nínú fídíò wọn ní Odùduwà nation but kò wọ́ṣọ́ à ń pò mọ́ gógó lẹ́nu olè fóun ẹ pariwo ṣùgbọ́n pé bóyá kó o kọ́ṣọ sọ́nù kán wá lọ rán lu aṣọ yẹn kán máa fi kán lọ ṣe jàǹdùkú fún àwọn ọmọ ọlọ́mọ ẹ má jẹ́ ká ṣe yẹ o mìíràn pẹ̀rẹ̀kẹ́ mi mú yà ní tèmi o ó jẹ́ bó ti jẹ́ yes mo fi wákàtí bẹ gbogbo àwa èèyàn ipe ní àti ọjọ́ wednesday thursday friday àwa kan máa ní àdúrà fún àwọn ọmọ tó ń protest nílé tó bá lè join fine three days prayer kà ṣe fún wọn kì í ṣe dandan tá a wẹ̀ ò bá àjò orí bẹ́ẹ̀dì ẹ bọ̀ gbogbo àwa táwa lórí platform ṣe mọ̀ pé táwa náà bá join force together mọ́mí ẹ̀yin bẹ́ẹ̀ ni ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ kò di dandan kó gbà wẹ̀ rárá bíbélì sọ pé iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ó ló ní agbára púpọ̀ kò sọ pé àdúrà wòlíì àdúrà olódodo kò sọ pé àdúrà oyèdèpò àdúrà olódodo kò yé yín so meanwhile ìdí tẹ́ fi rí àdúrà àwọn pásítọ̀ ńláńlá yìí tí ò fi gbà mọ́ ni wípé wọ́n ti jẹ dòdò wọn ò sọ dòdò mọ́ ìyìn tí bíbélì sọ pé àdúrà olódodo iṣẹ́ tó ń ṣe ó lágbára púpọ̀ so àwa tá a bá mọ̀ ẹ́ pé a jẹ́ olódodo ẹ̀ bá jẹ́ mẹ́fà péré ẹ jẹ́ ká join bíbélì sọ̀rọ̀ fún wa pé tó bá ku ẹnìkan péré ní ìlú yẹn ó lò mọ dá ìlú yẹn sí ẹnìkan péré tó ń ró lòdòdó kan bẹ̀ ẹnìkan péré tó dẹ̀ wà trustworthy so nǹkan tá a nílò nìyẹn a nídìí kẹ́nìkan ẹnìkan á ti fẹ́ gbàdúrà á máa kéde ẹlòmíì kan á post àdúrà á lò lọ orí òkè tó bá sẹ́ndì àdúrà ẹni tó lọ sórí òkè síbi máa block nọ́mbà ẹni o nílò àti sọ fún mi pé òun pray fún mi kí n tó mọ̀ pé o gbàdúrà fún mi náà ìyẹn ìyẹn hypocrite nìyẹn i don't àwọn propaganda skinny prayers wọ̀nyẹn i don't i don't support it i know what i'm saying it's biblical iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ó lágbára púpọ̀ so àwa olódodo wednesday thursday friday a fẹ́ pray fáwọn ọmọ wa tó wà nílé ẹgbọ́n bàbá yẹn lẹ́ẹ̀kan ká gbàdúrà ẹ̀mí èṣù ní yá wọn lò èṣù bí ènìyàn èèyàn bí èṣù ni wọ àárín wọn tábàdẹ̀ rẹ́ni tó ti ń plan ẹ̀ tó ti ń wọ àárín wọn bá àṣírí àmọ́ tú lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò yẹ yín even gan wọn celebrity ní US ń bí báyìí ẹgbẹ́ tó ní Twitter ni ó support wọn for the first time kò support irú nǹkan bẹ́ẹ̀ yìí for the first time in the history ó support àwọn ọmọ yẹn ẹ́ ó support àwọn ọmọ yẹn hmm? àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn celebrate. ẹ wo ẹ wo Osimhen the first goal tó score bóyá ní ìjọ wo nìyẹn ó dẹ̀ support àwọn ọmọ yẹn so ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yóò ju kéwòkó kan wọ́ṣọ́ Odùduwà kó sọ pé ó fẹ́ lọ síbẹ̀ a máa jà fún nation wa pọ̀ tẹ́ jẹ́ káwọn ọmọ yìí kọ́ máa ṣiṣẹ́ wọn lọ constitution yẹn ni ká mú balẹ̀ tí constitution yẹn bá ti wálẹ̀ ó tán anybody lè a lè sọ pé báyìí la ṣe ṣe ibi báyìí la ń lọ ibi báyìí la ń lọ but tí constitution yẹn bá ti wà constitution náà impose kò yẹ yín báyìí ìyẹn la mọ mú balẹ̀ náà bó ti jẹ́ nìyẹn then àwọn bàbá bàbá